wọ́n ní irúgbà wò la lè fẹnu wa rọ fún sí àwọn olórí lórí àwọn nǹkan tí a bá rò pé wọ́n ṣe tọ́jà ṣiṣẹ ṣé ká máa fẹnu wa rọ fún pa wọn ní àbí ká kẹnu wá ń jànà torí pé à ń ṣàkíyèsí pé ìṣẹ̀lẹ̀ kan tí awuyewuye ń lọ lórí ẹ̀ nísìn ilé ayé àwọn ọ̀pọ̀lọpọ̀ lo ìṣẹ̀lẹ̀ yẹn gẹ́gẹ́ bí ẹṣin ányá tí wọ́n gùn láti fi máa fẹnu ya pátá ni. السعودية يعني يقويها إني سلنا وناني سلة جمال خاشقجي جمال خاشقجي أجني ويروين لذي جاء أقبانينا وقروين يا السعودية ó sì jẹ́ ẹ́dítọ̀ àwọn òwe ìròyìn ńláńlá rí ní Saudi yá gẹ́gẹ́ bí Jaridatul Watan. so látàrí ipò àwọn wò pé àwọn àyípadà tí ó ń ṣẹlẹ̀ ní Saudi yá ní ìsìn pẹ̀lú àwọn ẹni tí ó ṣeé ṣe kíkò jíjẹ́ ọba. ó padà bọ́ sí lọ́wọ́ ìgbésẹ̀ àti ṣe wọn kò jọ tòun kò bó ńlá mu ọsákò ní Saudi ya ó sá lọ sí Amẹ́ríkà ó sì bẹ̀rẹ̀ sí ní kọ ìròyìn rẹ̀ tó bá fẹ́ kọ sí ara àwọn ìròyìn tó ń pè ní Washington Post. ṣùgbọ́n majority gbogbo ìròyìn tí ń kọ́ kò ní í ṣe pẹ̀lú sáájí dáadáa dáadáa láàjì sáàtà ọjọ́ ọ̀tà rárá ó ní pẹ̀lú so. ó sì ti ń ṣe kẹsùn ní kẹsà náà ló ti jáde kúrò nínú Saudi yẹ ìrìnkèrindò rẹ̀ ó sì kárí kọ́ńtírì púpọ̀ bó tilẹ̀ jẹ́ pé Washington Post ló ń kọ̀wé ló ń kọ̀ nǹkan sí. nígbà ìgbẹ̀yìn wá wá sí Turkiya Turkey precisely ìlú Istanbul. níbẹ̀ yẹn ó ti wá rí ọmọbìnrin tó fẹ́ fẹ́ torí pé òun náà ló máa máa múra rẹ̀ kúrò nínú Saudiya kò sì jáde pẹ̀lú ìyàwó máa sì sọra rẹ̀ di alátakò fúnjọba ní any country kò lè ọmọ wọbẹ̀ kó tún jáde má ike àwọn kan bẹ̀ mọ́ fẹ́ sọ̀rọ̀ pé tó bá pé ọgbàgbé fìlà lọ́fẹ́ wá mú ó ti sọ iṣẹ́ wa di rọrùn nu ẹnu ká kọ ọ̀pọ̀ níbi ẹja gbígbẹ. so ẹsìn máa pọ́ mi yàn wọ́n á tẹ̀sí pé wúrẹ́ bá kú ọjẹ́ wọ́n tó ti mọ kábóbìnrin ṣeré kábó wọ́n náà lọ́ọ́ máa má léra rẹ kú lọ́dọ̀ ìyàwó ẹ̀ ní ọmọ wá obìnrin míì dípò rẹ̀ wọ́n á míì tó fẹ́ fẹ́ ní tọ́kì òun náà ìpìlẹ̀ rẹ̀ tọ́kì ni nítorí pé àwọn tọ́kì ti ṣèjọba gbogbo ilẹ̀ islam yìí gbàtà àwọn tọ́kì yẹn wá lọ tí ìjọba islam yẹn wó gba lásìkò Jamal Ataturk ọ̀daràn yẹn tó sọ islam tó sọ tọ́kì di secular state pé kò sí ní tọ́kàn pẹ̀lẹ́sìn màá tí khilafa yẹn fi break ní nǹkan tí ó ti ju two hundred years lọ ní ìsìn. so àwọn tọ́kì tọ́kì tọ́kì tọ́kì tọ́kì tí wọ́n ti wá spread sí gbogbo ìlú Islam tọ́ka náà ní ìṣèjọba àwọn míì ọlọ́mọ irú wọn làwọn bàbá ńlá Khashoggi Khashoggi èsèdè lárúbáwá èsèdè lárúbáwá bí wọ́n sọ pé az-Zamakhshari àbí ẹ̀yẹ wa bí wọ́n sọ pé asajastani yẹsẹ̀ di Lárúbáwá gbogbo àwọn eléyàn bí Abu Dawud asajastani so gbogbo wọn ẹsẹ̀ Lárúbáwá so ṣùgbọ́n Islam ọ̀fẹ́ ògbòrò àwọn eléyàn tí wàá dọ̀mà Saudiya irú Khashoggi wọn á lọ fẹ́ fẹ́ ìyàwó mi ní tọ́kù ìyàwó mi tó fẹ́ fẹ́ yẹn tọ́kì ò ní fọwọ́ sí kíkọ́ fẹ́ ọmọ ìlú òun ọ̀bá àjẹ́ àṣùlù rẹ tọ́kì ó ọmọ Saudi news in as much tó ti reject nationality tó ní nísì ọmọ Saudi náà ni àwọn onínú system tàwọn àwọn àgbà kẹ́nìkan níyàwó méjì ìyàwó kan náà ni ọ̀nà gẹ́gẹ́ bí secular system tí wọ́n ń lò pé kò sí tọ́ka àwọn so ajẹ́ pé tó bá ti níyàwó kan tẹ́lẹ̀ tó wá fẹ́ fẹ́ ọmọ àlọ́ àwọn níìsì ọkọ̀ọ̀kọ́ kọ ìyàwó tó níyàn lẹ̀ torí kò ní níyàwó méjì lọ́dọ̀ táwọn ìyàwó kan bá wà ní ibòmíì náà àwọn fẹ́ ní rẹ́kọ́ọ̀dù kò níyàwó méjì so ọ gbọ́dọ̀ kọ ìyàwó tálákọ̀ọ́kọ́ yẹn lẹ̀ ọ̀fíṣàlì kó tó láǹfààní àti fẹ́ ọmọ àwọn níyàwó so kò sí nǹkan tó ń lè ṣe ju kó lọ sí kọ́nsúléètì Saudi tó wà ní Istanbul lọ tura àwọn náà nìkan ló kù tí wọ́n represent ìjọba Saudi tó ń lè lọ sí Saudi yẹn freely mọ́ so ipe wọ́n fún un níwèé tó ń fi kọ ìyàwó tó wà nílé tó ti bí àwọn ọmọ tó ti dàgbàdàgbà fún tó ń fi kọ tó ń fi láǹfààní àti fẹ́ eléyìí. Allahu alam kí ló ṣẹlẹ̀ because only what náà lọ̀rọ̀ wá ti sí. ọlọ́ni yá ayọ̀ alladhina amanu in ja'akum fasiqun binaba'in fatabayyan an tusibu qawman bijahalatin fatusbihu ala ma fa'altum nadimin. dípò kí أما bá gbọ́rọ̀ wá báyìí ẹ wádìí o ẹ o o o. kọ́mọ bá wà á jẹ́ pé látàrí ìgbónára arọ́ tẹ́ fi gùn lé tẹ́ tí ìṣèwádìí ń pa rẹ̀ lẹ́ẹ̀bì ẹsẹ̀ sáwọn èèyàn kan tẹ́ wàá padà mọ kábàámà àìmọye ọ̀rọ̀ iná àná kó ti ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ á ah, wọ́n jókòó bẹ́ẹ̀ ká wọ́n bá ẹ̀yìn ọ̀rẹ́ padà wá hàn pé nàìjíríà irú rẹ̀ ti ṣẹlẹ̀ Nnamdi Kanu tó ní òun fẹ́ dá Biafra state sílẹ̀ nígbà tí ìjọba ní kí wọ́n deploy gbogbo àwọn sọ́jà gbogbo nǹkan ogun gbogbo kíní lọ síbẹ̀ tí wọ́n lọ sọ̀rọ̀ àdílé rẹ̀ àtìlú mo rò pé ẹ máa tó ti ṣẹlẹ̀ nàìjíríà yìí àwọn lawyers tí ò rí sẹ́sẹ̀ àwọn human rights activists tí ò rí kàṣe wọ́n lè lómi ti gbé lọ sí United Nations ẹlòmíì ti gbé lọ sí AU African Union ẹlòmíì ti gbé wọn làwọn gbé lọ sí eh, International eh, World clinical crime court láti sọ yìí pé ìjọba yìí ti pa Nnamdi Kanu. orí bẹ́ẹ̀ ni gbogbo wọn wà tí ọba papò pè hàn. ìjọba yìí sì fọ́n lẹ́ran àwọn ọ̀pá láàrin ìjẹta ní níbo wọ́n ti kúrò rẹ̀ Israẹli òkú a máa tún sọ̀rọ̀ abẹ́rẹ́ nǹkan mẹ́wọ́ Israẹli ni ti ń sọ̀rọ̀ tọ́dára rẹ̀ tó ń fi wá ránṣẹ́ sáwọn ayíbò ẹ̀ sá ẹ má ok ẹ̀yẹn tó bá ti wá fẹnu wa rọ̀ fún gbà bí a Buhari báyìí ọ̀sán tara ló náà ó ti lọ́ọ́ pa ẹ̀ etí ò sojú ẹ̀ ara ń tí èèyàn fi gbọ́dọ̀ máa sọ ẹnu sọ̀rọ̀ nù. mo ti fi ti ara mi gbọ́ lọ́yà ayẹyẹ kan ní chanẹ́ẹ̀lì kan tí ń sọ àwọn kọ̀ọ̀bá kù gbé ọ̀rọ̀ sí Buhari lórí ọ̀rọ̀ Nnamdi Kanu yìí. ìpè wọn àtẹ̀tún pátá òkú rẹ̀ tún ha gbé hàn ẹ̀yin kiri burúkú yìí báyìí àmàlù jà lọ́dọ̀ yín ju ẹ̀mí èèyàn lọ. kánú àtúnà la gbọ́ pé sọ̀rọ̀ ní Ísírẹ́lì lónìí o. abẹ́rẹ́ rí nǹkan mẹ́wọ́ torí ẹ̀ ló ṣe jẹ́ pé tí ọ̀rọ̀ bá ṣẹlẹ̀ tó bá balẹ̀ bí ìbọn ẹ ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ gbogbo ẹ̀ láàmà àmọ́ bò ló ṣe ṣẹlẹ̀ wà láàmà. ètí mo sì fura sí báyà yìí náà ti fura sí social media yìí ṣe ibi tó ti yẹ ká máa gba information majority tí wọ́n máa ń gbé sórí rẹ̀ seventy five percent rẹ̀ rọ̀ ni. báyọ̀ yín náà lè try rẹ̀ ibi tẹ́tí kọ́kọ́ mà ní pé akọ́lé tí a máa ń kọ́ sórí gbogbo ìròyìn tí wọ́n bá fún yàn irọ́ ni yóò attract yẹ tó fi fẹ́ wo òní tó bá sí lọ́wọ́ àríkò fún ti fẹ́ tẹ̀ ń bo wá ní tọ́pìkì mo ti try rẹ̀ láì níye gbà ọ̀hún pé irọ́ kìtì ni tí wọ́n bá ó ti gbàgbé kọ́ńtẹ́ǹtì tó kà níjẹ́ fi ti ni wọ́n náà máa gbé ká ó ti gbàgbé kí n tán kọ́ sábẹ́rẹ̀ ọjọ́ àkọlé tán fún torí ẹ ìdí tí dátà fi máa tètè jó tánu wọ́n lè sọ twenty four minutes. ìní ọ̀rọ̀ tí àwọn kọ àkọlé ìfún pẹ̀lú òkú ọlọ́tọ́ bá fi lè gbọ́ gbogbo twenty four minutes yẹn tán wàá rí pé nǹkan kan ọjọ́ tọ́pìkì kan pọ̀ rárá rárá. ẹ dákun àwọn iye dátà tó ju twenty four minutes tó bá tún jẹ́ pé fọ́tò ni wọ́n ń sọ̀rọ̀ wọ́n ń ṣe declaration kan ni sọ́wọ́n pé gbogbo ẹ̀rọ gidi náà lójú wò rẹ̀ sí. tó bá jẹ́ pé bẹ́ẹ̀ that's the source of information wa àwa náà ti máa ṣiṣẹ́ jù àwa náà ti máa jẹ́ ẹni tó ṣe pé ń fi máa kí jọ́bẹ̀ jẹ́ ọ̀rọ̀ tí ó ti kínkín nígbà ẹnu á ti bẹ́ lójú láìṣẹ́ wọ́n rí àti wọlé rẹ̀ sínú consulate wọ́n àrà ti jáde obìnrin tí ó sì lóun fẹ́ wọ́n jọ lọ ni ó fòun sóde òun wọlé wọ́n sì ló fi ansẹ̀ tirẹ̀ sọ́dọ̀ obìnrin yẹn. so ṣùgbọ́n kí ni nǹkan tó ṣẹlẹ̀ wọn láago kan tó fi sọ́wọ́ gbogbo nǹkan ló pé sọ́wọ́ àgò yọ rẹpọ́ọ̀tù bóyá ódíò bóyá fídíò gbogbo nje ti ṣẹlẹ̀ bí sísìn rẹpọ́ọ̀tù yẹn wọ́n máa fi ránṣẹ́ sí ansẹ̀t lẹ́ẹ̀kan náà obìnrin kan gba ansẹ̀t mú ohun ọmọ tó wà ń wa tí ṣẹlẹ̀ wá ṣẹlẹ̀ ikú kọ̀ jáde ó tó jáde kọ̀ jáde Si ibi ẹnu ọ̀nà kọ́nsúléètì tó kanlẹ̀kùn títí títà dá lóhùn pé kí ló ń wá wípé ẹnìkan lájọ wá báyìí ló kọ́ rẹ̀ ń jẹ́ àwọn òórá ti jáde rẹ̀ àti wọlé rẹ̀ rún kò sẹ́nìkan kan bì máa lọ. jíjẹ́ tó ń jọ ọmọ tọ́kì tó ń rìpọ́ọ̀tì pé bó ṣe ṣẹlẹ̀ ni àmọ́ fi ansẹ̀tì rẹ̀ sùn lọ gbà táwọn ìjọba ọmọ tó ansẹ̀tì wò wọ́n rí kó ti transfer àwọn informations sínú ansẹ̀tì yẹn nípa gbogbo tó ṣẹlẹ̀ sí nínú consulate ẹ pariwo ń ké pé ẹ má gún mi lábẹ́rẹ́ ẹ má gún mi lábẹ́rẹ́ títí tó fi wá di pé wọn ò kó rẹ̀ mọ́ ó kẹ́ ẹ má gún mi lábẹ́rẹ́ ẹ má gún mi lábẹ́rẹ́ tí wọn fi kó rẹ̀ mọ́ kí á ní wọn ṣe fún ṣẹlẹ̀ ìtó láti sọ pé ẹ̀yìn ọba Saudi lọ́wọ́ apá ọmọ rẹ̀ lọ rán pé kọ́ wá pa ọmọ rẹ̀ ló ní wọ́n pa ẹ gbogbo nǹkan tí ọba sojú èèyàn kéèyàn máa sọ́ra sọ́lé o ẹ̀yìn torí kọ́ lọ́ọ̀ ni wala taqfu ma laysa laka bihi ilm inna as-sam'a wal-basara wal-fu'ada kullu ulaika kana anhu mas'ula wọ́n fẹnu rẹ̀ wá rọ́ fún pátọ́ ọba mọ́ ọ torí àti ìgbọ́ rẹ̀ àti ìríran rẹ̀ àtọkàn rẹ̀ gbogbo ẹ lọ́nà òbí ọdẹ rẹ̀ ń jọ gbẹ̀dà òkèèyà. so gbogbo èèyàn tó wà ní consulate ìjọ náà torí tí ìjọba àkọ́kọ́ mọ̀ ni làwọn sọ èsì kan máa máa parọ́ táwọn mọ̀ onípọ̀ wọnú consulate láti wá gba pépà nítawọn sì mọ̀ ní ipò tún jáde bó tilẹ̀ jẹ́ pé àwọn security officer kan bíi mẹ́ẹ̀ẹ́dógún wọ́n ti wá sí Turkey láti Saudiya pẹ̀lú private jet méjì ó ṣe déédéé àsìkò yẹn so tọ́kì ń sọ pé àwọn tó pa gangan so ó sì ṣe é ṣe kọjá pé àwọn kan ló pa wọn lásìkò ọ̀sìn sẹ́mọ̀ káàtì rí nǹkan kan àrígbámú tani ọba tún pa aláṣẹ tó bá pé ẹnìkan bá ń bẹ ajẹ́pẹ̀jọba nìbọn tá àti ìrárígbámú àbùrọ̀mọ́ wa parí kó tó di kó lórí kórí kalẹ̀ òfurufú kọ́ máa pápá. ìjọba yìí sábà sọ fún náà ló ní pa kí gbogbo wọn gbogbo wọn pátá ń bẹ láti malinis consulate general wọn náà wọn yọ ọsẹ ókè àwọn wọn gbogbo eléyìí yẹn kàn ní máa ṣe dírámà báyìí. nítorí oníkàwọn èèyàn ó ṣe kí ló tún fẹ́ yọ wọn mọ̀ pé àwọn náà padà sọ̀rọ̀ pé á ah, kí lè mú kí lè yọ wọn kí lè tí wọn máa lè ti lẹ́yìn náà wọn á ní àwọn èèyàn tó yẹ pé yaj'aluna min al-habbati qubba àti máa sọ dérò tí wọn máa sọ di dóòmù mọ́ra wọn lọ́wọ́ bí àwọn haqidin hasidin àwọn lara tí lara ti fọ́n dẹ́gítọ̀rí kọ̀ ti gbáyé wọn jẹ́ bí Saudi bá ṣe dáadáa àìdá náà ní sáńsẹ náà ni abẹ́ ẹ̀kọ́ ni a sì dúpẹ́ bọ́lọ̀ ẹ̀ lè lọ sí ájì sẹ́nìgáàlì ẹ̀ lè lọ sí ájì ní fásì adúpẹ́ bọ́lọ̀ ọlọ́run ló ṣe bẹ́ẹ̀ kì í séyìn sọ wọn àti sí rọ̀ wọn láwọn míì ní kọjá yìí níjọ́ fi mi láwọn ìlú kan rẹ̀ nù béèrè ní wọ́n fẹnu wa rọ́ọ̀fù kúlàlà tó ẹni abẹ́ sùn jẹ tó tún fi kó para ọlọ́nìkan ló lè rẹ̀ nígbà tó ti jẹ́ pé nu rẹ̀ náà wọ́n ti pa àwọn ti wá bẹ̀rẹ̀ sí ní fi kún wọ́n ti sọ́dà di ẹ mọ́ká tó wọn á ní ká dákú wa. torí ilé ayé tá a wà yí báyìí ẹ̀yin lè máa pé wọ́n fà lẹ́nu bí bá wù yín lẹ́lẹ́ wàá gbà àmì ẹrántí pé gbogbo tẹ́ ẹ bá sọ abẹ́ ẹ̀kọ́ lọ́wọ́ ṣèṣirò fún wa ni yẹs o lè máa sọsọ kú sọ pẹlẹ nù ẹ ṣùgbọ́n bá tọ dá wa ọgbà kẹnìkan yẹn nìkan jẹ kó lọ lálà Ọlọ́run ọgbọjọ pé yín dìde pẹ̀lú àwọn tó ń bá ń parọ́ mọ́ ọ̀sọ́pá ayé ti lu jára mo bá tó bá wí la lè sọ ó rí ń dọ̀gbìndì kálukú òrùjọ tẹnu tẹnu ẹ̀ wájú ọlọ́run ọlọ́run ọba kìí pè fẹ́nìkan lórí ẹnìkan ọba olùṣèdọ́gba ni orí kí wọ́n sì ń ṣèwádìí wọ́n wádìí ṣùgbọ́n Saudi ti mú èèyàn eighteen including èèyàn mẹ́ẹ̀ẹ́dógún tí á rí i pé àwọn ni wọ́n pa lónìí olónìí declaration tíjọba ṣe ní Saudi ní agbára pípa tó ń pààyàn pípa tó jẹ́ pé kò sí ìkẹ́ńbẹ̀ rárá ni àwọn sì ṣèlérí fún gbogbo aráyé fún gbogbo ẹ̀ tó bá lọ́wọ́ ń bẹ̀ á yóò fi mú kó ata òfin yóò pòun sí rere láyè ok só lè jẹ́ pò náà lóní kó wọ́n lọ bóun pa kó sì tún máa sọ bá gbogbo tó hàn sí wa ní ìsìn àti ìmẹ́ni tó ní kí wọ́n pa ilé ìjẹ́ bó ti ṣe jẹ́ káwa pé ẹnìkan pàtó ló ní kí wọ́n pa yìí dábà wa pa tán kí ló wá fún àwọn alẹ́tọ̀ náà ká tiẹ̀ pa padà mọ́ kí ló fún alẹ́tọ̀ ká máa fẹnu sọ̀sọ́kùsọ̀ àbẹ́yìn ọ̀mọ́ lọ́nà ká pé lágbájá náà lọ dáràn lódodo ṣe wàá rò kọ́nà àfẹ̀yìn lẹ̀ látàrí pé ńgbà tó ti ní kí wọ́n pààyàn gbogbo sọkúsọ tẹ̀yìn bá sọ sí kò ní nísìrò ńjọ gbèlè àbẹ́ ẹ̀ máa ti ń jọ lọ ẹ̀ kò sí tọkọ lọ ókè àwọn àbí ọ̀kíkọ máa fẹnu ṣáàkà náà wọ́n fẹ́ wọ́n fẹ́ pàdánù sẹ́ tiẹ̀ nítorí tiẹ̀ ìwé ṣe sọ ẹnu tiẹ̀ ṣùgbẹ́sẹ̀ ti ṣe rí nu jẹ̀mọ́ ẹ jẹ́ àṣọ ẹnu wa o ẹjẹ́ asọnù à ìpapọ̀npapọ̀ láàrin o ẹni ẹlẹ́ni ní bá ní rí tẹ́ tiẹ̀ náà ń bẹ lára rẹ o ránṣọ rẹ ń bí o ti gbé yà o má ti ẹrù ẹlẹ́rù sórí kọ́ ọ fa lọ́wọ́ gẹ́gẹ́ o kò wá sí gbogbo orú àwọn àlọ́ burúkú táwọn èèyàn ń pa tó lè má wa kórìíra abetí bá wa. tó lè mú akórira àlùtà nàbẹ Muhammad sallallahu alaihi wasallam gbé wọn náà bíra rẹ léèrè tó ṣeéṣe kó wọnú àjẹńdà ọpọlọ rẹ kó kórira Maka àti Madina torí délé ẹjẹ abira léèrè Saudi yìí ti dáràn púpọ̀ lẹ́nu ọ̀pọ̀lọpọ̀ nù àwọn ọ̀daràn láyé fẹ́ rí mi rẹ̀ láti wọn kórira rẹ̀ bàjẹ́ kí ló dé kí ni wọ́n rà nígbà yín gánà rí sẹ́yìn yẹn lówó làwọn lówó ni ìyẹn jẹ́ alámòójútó fún mẹ́kà mẹ́dínà lọ́lọ́run fi wọ́n ṣe ni àbí kí lẹ́sẹ̀ wọn náà rí kí lẹ́sẹ̀ sẹ́yìn lẹ́kọ̀ọ́ lọ́sẹ̀ rẹ̀ ni. e awa Naija lọ ẹkọ kó maka mẹdínà sí lọ́wọ́ ẹ̀yin náà ma ẹ ma bí bí maka mẹdínà bá ṣe ọ yà kẹ ká gbogbo mẹsàlásì ni gbogbo àyíká mẹsàlásì ni ebi Naija ni nígbà tí èsì fẹyìn náà ṣẹ̀ṣẹ̀ wọlé ẹ̀yin tẹ lọ maka ẹ dákun ẹ máa ròyìn fáwọn lọ kéṣe pé kẹsọ ẹ maka o ẹ ń tẹ ẹ rí ẹni tí o ti lọ mọ́kàrí ọ̀fẹ́ lọ náà ẹni tó ti lọ rí gan kò ní fẹ́ sáláì má lọ ń gbà. ọlọ́run ọba ó tu ọ̀rọ̀ dá pọ̀ jù àwọn tó yẹ gangan ló fà mójútó rẹ̀ lé lọ́wọ́. orídìí eléyìí ọlọ́run ọba kọ́ bá wa sọ bilad al-haramain níbi gbogbo ètí àwọn elédè níbi ìlara àwọn onílara ọlọ́run ọba kọ́ sọ àwọn mùsùlùmí bíi kíbi tá a bá wà kọ́nà ọba kọ́ran islam lọ́wọ́ ó túmọ̀ sí àgbéga fún sunnah nebà muhammad sallallahu alayhi wa sallam.